ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتفعلوا وبعلا نجلوا atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kó ṣàánú náà kò láwọn òbí wa àtàwọn àlùfáà wa a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ òní من الفتاوى المهمة هو إدام سبيريس تبع سماعة الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تبع دعوة البيري أو السنان كتاب الطهارة العنكالوه àlàyé nípa ìmọ́tótó nínú sharia page 272 láti bẹ̀rẹ̀ أبي 273 question 2 eh? question 253 question 254 وجوب الصلاة المغرب وعشاء على عائد إذا تحرك قبل طلوع الفجر وصلاة الظهر والعصر إذا تعرف قبل غروب الشمس ìdí ọ̀ràn yẹn kí obìnrin tí ń ṣe nǹkan oṣù láàrin òru kí àǹtílè tó yọ ọwọ́ àmà ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn dá láàrin òru kí àǹtílè tó yọ ọ̀ràn yẹn ní kí obìnrin bẹ́ẹ̀ kó kírun magrib àti ìṣáì bẹ́ẹ̀ ni ẹni tí ń ṣe nǹkan oṣù látàárọ̀ láti fi jọ mẹ́rin látàárọ̀ kọ̀ wá mọ́ o ọ wá di àsìkò asìr kóhùn tó wọ̀ bí aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà tóhùn kóhùn tó wọ̀ ọ wá mọ́ ó di ọ̀rọ̀ ẹ̀kọ́ kí zoro àti asìr kódà àfàbà rẹ̀ pé fẹ́ pé alákàkà péré ní òkè tó wọ́n fi wọ̀ alákàkà péré lórí èkè tó wọ́n fi wọ̀. dènà ní kọ́wọ́ ẹ̀ kó dẹ̀kí mọ́gbìbà kó kéré zúrà kí asẹ̀ ìbéèrè ni pé عندما تعرف عائد قبل شروق الشمس فهل تجب عليها صلاة تجب صلاة المغرب والعشاء وكذلك عندما سحرت قبل غروب الشمس هل تجب عليها صلاة الظهر والعصر gbẹ̀gbẹ̀ tóbìnrin bá máa tó ń sin tó sùn tó bá máa kóhùn tó yọ láàárọ̀ gbogbo àsìkò yìí àti kásùgbà náà rí a máa sùgbà àti ìwà títí tí òun fi ibi ìṣẹ́ráàkì tí ìbá tóbìnrin bá mọ́ nílé wò yìí bóò ní tí ìrùn àsùgbà sọ̀rọ̀ lórí ẹ̀ àbí obìnrin máa kílẹ̀ tó kóhùn tó wọ̀ sí àṣìlì ọ̀rọ̀ lórí ẹ̀ نعم إذا اعتهرت عائد أو النفسان قبل غروب الشمس وجبت عليها أن تصلي tí obìnrin bá máa tí ń ṣe nǹkan oṣù bá máa àbẹ́bìnrin tó gbú tó ṣe nǹkan ẹ̀jẹ̀ bí ma tó bá di pé kó tó kóòrùn tó wọ̀ ọba ma ó di ọ̀ràn ẹ̀yà kó kí sọ̀lá àtòlù azóòrò wọ́n yóò kí zóòrò àti àtàlù في أصاوي قول العلماء تفسر لجنور وعصانه وهكذا إذا تهرت قبل طلوع الفجر بينا نتيجة تقول له أبما كي الفجر يوم وجب عليها أن تصلي إشاعة أدرى يقول إشاعة وقد روى ذلك من عبد الرحمن بن عوف وعبد الله بن عباس رضي الله عنهما هو قول جمهور آل العلم باكري قالوا عبد الرحمن بن عوف أتسدنا عبد الله بن عباس رضي الله عنهما إليه يعني أجاجوا أقبلوا أقبلوا لهم العفاء وكذا لو سحرت عائد ونسان قبل طلوع الشمس بيناني كيو بمين تنسي كوسو أبو بمين تبعني أجابي ملاك tó bá má kó tó pé òun yọ láàrọ̀ wọ́jẹ́ bá alẹ́ àti sọ́ọ̀lù àtàlfàjẹ́rù ó di ọ̀nà yẹn kó kí òun àṣùbà wọlọ́gbọ̀lọ́bìnlá ètò òfin ọlọ́run gúúsù àti wáṣẹ kọ̀ǹgẹ́ dáadáa ọ̀rọ̀ yẹn yìí wà bí wà lókun sàrà àmdùlà náà bẹ́ẹ̀ ni gbóhùn tó wọ̀ bẹ́ẹ̀ kódà sí pé rákàkà pé ló lè kí tó fi wọ̀ tó bá ti wọ̀ fún àìkò kò sí sàn lórí ẹ̀ ẹgbẹ́ pé rákàkà pé ló lè kí yóò kí zoro àti àfẹ́lẹ̀ ẹgbẹ́ mẹ́jọ nù kó wá kí ẹyọ kan ní zoro mẹ́jẹ yìí kó wá kí nínú pòrùn ti wọ̀ ó sì dédé ó di eyín nà anábì man adraka raka'atan qabla al-ghurub ash-shams faqad adraka al-'asr من أدرك الركعة وبركع كبيري قبل غروب الشمس كون طوة فقد أدرك العصر وبعثر عدي نعم إذا تهبت عائد في وقت العصر أو عشاء وتصلي معهما الظهر ولا مغرب تيو بربما تنسن كوسو نين دي دي عصر àbí ìṣà ṣe yóò àkí àtúsọ́lì máa húnmá zuwar wal maghrib ṣe yóò kí zuwar máa asin tó ṣe dédé rẹ̀ àbí yóò kí bagi máa ìṣà tó ṣe dédé rẹ̀ ìzá tàhàrà tilmar àtú min al'aid min hayaj tóbin bá máa níbi aida min aid fi wọ́pìl asir náà kò asir àwọn ìṣà bí wọ́pìl ìṣà zuf kò yá

إذا تعرض مرأة من عيد تبر بمن بعيده أو نفاس بالنفاس في وقت العصر نصف وعصر وجب عليها أن تصلي الزور والعصر جميعا أوران يعني كوكي زور في عصر أكبر أكبر في عصاي قول العلماء دفت من الندع الرواه الثانية لأن وقتهما واحد في عصر مع زور torí wákàtí àwọn àsìkò wọn zoro àti asir àti magrib àti ishaq ẹni tó bá ní excuse ó di àsìkò kan náà àsìkò wọn kalmari gẹ́gẹ́ bí aláàrẹ̀ wọ́n mọ̀ sáfẹ̀rẹ̀ àti ẹni tó rìnrìn àjò وهي معذورة بسبب تأخير طهارتها زي ما قلت أسكوزو أجتي واحد àmọ́ àsìkò àsìkò ìrọ̀jẹ́ ti dá tó nítorí mímọ́ tó ti lè wà kábà ìlà sáhàrà tó wọ́pù tilẹ̀ ìṣà bẹ́ẹ̀ náà ni tó bá mọ́ lásìkò ìṣà wọ́n jẹba alẹ́ àti sọ́lẹ̀ magribọ́ ìṣà ó di ọ̀rọ̀ ẹ̀kọ́ kí magribà ti ìṣà jẹ́mi àǹkàmà sábà kaba ṣàlàṣíwájú قد أفتى بذلك جماعة من الصحابة رضي الله عنهم جميعا وقلقوا سبيوة فتوابه فنوضع جنة البومة وعليكم السلام ọlọ́ọ̀bà hmm. ọlọ́ọ̀fúrójì wọn nígbàtí wá gbọ́ ìyàwó ìyà tó bá kù ẹ́sàrà ìfún wọn nígbà àwọn oníṣẹ́ àìdọ̀ àti nígbà ìfáwọn ìyàwó àtàwọn máa wà àtàwọn ọmọ wa ó dí wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa irú àyè nífàásì àyè àwọn tàhárà àtàwọn obìnrin yìí tàbára ìlú lè kójọ tí ó tún sí english ó di kó dẹ̀ sí ní small bí booklet kékeré kẹ́kọ̀ọ́ bá dà ó di wa kó sí small booklet kó bá dà yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ láǹfààní gan-an

kìí èbó orúkẹ aláàjì ọ̀rọ̀ ní ara èbó flat èbó ni wọ́n aláàjì máa ń sọ àwọn èbó kan sọ pé àti gbọ́ ọyọ́ wọ́n tó dáa jẹ́ àbíbà wọ́n máa sọ ìlú èbó tó pé aláàjì kílẹ̀ wí ìṣọ̀lọ́gbà èmi mọ́ mẹ́mọ́ yàtọ̀ láti fi mọ́tò sínú ṣọ́ọ̀bù aláàjà yẹn ọlọ́run kó kí náà wí lọ́jà náà almasjid la yahillu li aid wala kọ̀tọ́ fún ẹni tí ń ṣe nǹkan oṣù abẹ́bí ẹ̀bí ma àbí jẹ́nẹ́bà máa tí kẹ́lẹ́bí ṣe kò sọ wá bá gbọ́ kí àmú máa والمضاف إليه بقى question 256 مرأة نزلت بحملها دم وهي داخل مسجد الرسول صلى الله عليه وسلم وقفت فيه قليلا حتى انتهى آل أمير الصلاة وخرجت ماء التعصم بذلك وبن الله عن ما أتى عن محمد صلى الله عليه وسلم مدينة هو قلت له يا رمات صلى الله عليه وسلم تجيب جد لاري ọwọ́ ikú tó ń bá jáde òun lè sìnà àbírò yẹn ti ẹ̀kọ́kọ́ tó máa láàrin wọn ọwọ́ dúó díẹ̀ títí ẹ̀jẹ̀ àwọn èèyàn fi kírun tán ọwọ́ pọ̀npọ̀ láwọn èèyàn fi jáde sọ́sẹ̀ ẹsẹ̀ lọ́wọ́ba ọlọ́wọ́ba kó sàánù wa máa tẹ̀lé sẹ́lẹ̀ tí èyí bá fi wọnú ẹ̀ tó bá fi jáde géètì ní ẹ̀sàfọ́ géètì ìṣẹ́ ògbẹ́ bá wọlé àbíjẹ́gbẹ́ ìbámánà olú ẹ̀ sọnù nípọ̀lọpọ̀ ma fi sọnù ní zulu olóyìnfà bí ma gbé harami ni mọ́tí láti zulu olóyìnfà lẹ́yìn kò tún máa fi àyíkí sílá madina máa fi ẹ̀ tóbi àwọn géètì yẹn bákan the only difference that àwọn ó kọ́ wọn bá a ti kó àwọn ẹlẹ́kùn ayé ló kọ́ yìí báàbù umar bin khattab báàbù abubakar gbogbo ló ní àwọn báàbù àbí sọ́wọ́n ní máa tó bá fọ̀rọ̀ àgbẹ̀ káyà jẹ́jáde lára tó lẹ́ẹ̀rí gbé jẹ́jáde lára o kó dà sí sùúrù kò ní afọ́ fún ọlẹ́sìn. الجواب إذا كانت لا تستطيع خروج وعدها فلا حرج عليها tó bá rí pé òun lè jáde lónìí kan sábúgbẹ̀ kò dùn máa sí oye amma in kana tastati khuruj wada fal wajib alay al badal li khuruj tó bá rí pé bá lè jáde fún ara tó sì لأن العائد والنفسان والجنب لا يجوز لهم جلوس في المساجد كذا ما سأل ذلك أنت إنسان كوس أنت إنسان بألا أنت يولد يبي بمالي قبطفوا هذا جقن مالي لقوله, جل وعلا ربي إيه؟ ولا جنبا إلا عابر السبيل àtúbà ní jẹ́ ìbàdàn gbọ̀dún mọ́ àfẹ́túbà kàwọn ẹ̀rẹ́ fẹ́ rí kọjá táwọn àmì bẹ́ẹ̀ ọbẹ̀ kọ kọjá báyìí ó lè gbá bíi báyìí bọ́ sí kan lọ́kọ̀ wájú kò máa ń fífọ̀ kẹ́kọ̀ọ́ tó ń ti nǹkan oṣù àbí oníjẹ́ ìbàdàn kò sáàyè ọ̀ ó di é ولمروية عن عن النبي صلى الله عليه وسلم أن يقول إني لا أحل المسجد لعائد wọ̀jọ́nà ànábì ni mi ò yọ̀ǹda mi ò fi lẹ́tọ̀ fún obìnrin tí ń sin nǹkan oṣù lọ́wọ́ abẹ́rẹ́ ọkùnrin ni obìnrin tí wọ́n ní lábàlá àmọ́ ṣẹ́kà ọ̀tání àdé ti dọ̀rí fún ni wallahu ta'ala ààrẹ kújẹ́ mọ́ 256 tafsiru hadith inna aidatake laysa biyadik abẹ́kẹ́ túmọ̀ hadith fún ẹgbẹ́ àìdọ̀ rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ ورد عن عائشة رضي الله عنها قالت علي بن ماما وسيدة عائشة رضي الله عنها أصبحت كانت أمرني رسول الله صلى الله عليه وسلم أن تناول شيئا من المسجد أنا بني كان لمن كوان ماسي أفعل ما طلع يفعل بي ماسي أنا بي بريكسي سي ماسي الليرة الليرة هنا الجنة ماسي نوافي الليرة سو أنا بني للي بابون ماسي النبي صلى الله عليه وسلم عائشة رضي الله عنها كم قالوا ماتي ميتيك هذه ميتيك بيه نعم فقلت ما بي إني عائد ماذا نبي مسلم قال رسول لي وماتي ومن لما إني عائد فقال فقال إن عائدتك عائدتك ليس بيدك àìdà ló sí lọ́wọ́ rẹ̀ ọwọ́rọ̀ bí mú kàmá sí àìdà ló sí ní ọwọ́ rẹ̀ arjú tafsira adal hadith wíkẹ́ túnmà àdìsí fún wa kúrò ní sẹlẹ̀ فعلمانا هذا الحديث أن العائد, أن العائد لا المسجد ولا تعمل شيئا أفيدونا أفادكم الله سيكون يبنوا قروا ومقبلات كوتوا قروا وما في لينا قروا بسين كم ما في سلعي فوالله وصلي لسعي الجواب عن الجواب دام النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إني لا أحل المسجد للآهل ولا جنب ميو سمع في التوفين تنسين كوسو لو أبن تبني جنب على والله سبحانه وتعالى يقول قالوا بعد يا أيها الذين آمنوا أن يرغبوا لا تقربوا الصلاة وأنتم سقارى ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn owó tẹ́bá ti yó tẹ́bá ti mú bẹ́ẹ̀ ti mọ̀tẹ́ fẹ́ mọ̀tẹ́dà àtàtàlẹ́mú àtàtàlẹ́mú àtàkòólò tẹ́ fi mọ̀tẹ́ ń sọ wọ́lá jọ́nà ẹ̀ńdọ́dọ́ ti níbà náà gbọ́dọ̀ wọ́n máa fi súnmọ́ àwọn àtàkìlà ábìrì sẹ́bẹ̀ẹ́lì àbẹ́jọ́ náà kọ́kà lọ فاستثنى الله عابر السبيل من آل الجنابة الله bá fi àyàfi fún tí ó kọjá máa fi fún tó bá ń jẹ́ bàlá wọ́n á ìdíkàzáàlì bẹ́ẹ̀ náà ní bá ṣe nǹkan oṣù bákan náà ni lè sànà àǹtẹ́dìlẹ̀ sọ̀fìn náà kò bá tọ́kọ́ láti jùkú máa di ولكن لا أن تعبر عملك جنبه فالعابرة لا باس عليها أن تمر من باب إلى باب أن يكون لهم ما في كذاب ربما يكون لقوة لبك كذاب لبك كذاب لقومي أو تدخل وتدخل حاجة من المسجد أقول ما في قوام كان ما في بكاتا أنه ما في إناء أو كتابا أقولني أبي ترى أو ما أشبع ذلك أن توجبه فالنبي صلى الله عليه وسلم فالنبي صلى الله عليه وسلم حينما كانت عائشة رضي الله عنها من بعد يقول náàwé ní ní ọmọrọ̀ tó nínú mẹ́bí bá mú ọrún àtàkùpa ẹ̀ nínú máa bí àbí ọmọrọ̀ àyà ni àwọn carpet mo fẹ́ tẹ́ almusalla yusalli alayhi àti máa kírò rẹ̀ nínú almasjid àbí nínú alhaid عليه الصلاة والسلام عيد ابتدى بعيد على عليه الصلاة والسلام فقال قلت إنها عائد ظالم منسك فقال لها إن عيدتك ليست بيدك عيد على كسني أوري فمعنى أنه ليس هناك مانع من دخولها لأخذ حاجة إلا نبيك سابرون به قولكم كفي كفي أبو كاتاري فلا باس بذلك سابرون بيليم أما ممنوع أنت قفوا وهو جلوس آفي مجنون كو ما لك جوكو كما بو تعليم كما ذيك كما ذي أما أن تعبر من المسجد أو تدخل بحاجة أما كوكا قلنا يقول وليك بالفاجة لا ترجع من غير الجلوس ثم ثم ترجع من غير الجلوس كوكا ممكن ما كوكا جادي لا يقول كوكو فلا بأس بذلك صبر به لآية الكريمة فآية تكعلاجو تدعى لك ليه والعبيد المذكور تعبيد أموال والله ولي التوفيق الله كفي واسكم يرادا أما إما نتي يا رب لبسه لو فأدعنا بي معرفة سبب النزول تعين على فهم النفس بين معرفة سبب الورود تعين على فهم النفس كما دي تلو في السوايا كان يجي كي أبوي يجي معرفة سبب الورود kí amadi ní pé alẹ́bí ní kó mọ̀ mú nǹkan máa fi wù ó sọ pé àìsàn ti kéré jàbí ẹ̀dì kó dé wà màrífà tí ó sábà lòróòdì màrífà sábà bí lòróòdì yìí tẹ̀hínú aláfàmì nẹ́sì yóò ni wọ́n bá sọ pé ara ah, mọ́kìrún máa tó bá ní ara ọ̀ ànábì sọ pé if'alu kullu shay'in illa tawaf ìpé gbogbo nǹkan ní kéèyàn máa ṣe àfàfi tawaf nìkan so ó ní ìrún náà ti wà nù ṣe jẹ́ ẹni so ni wọ́n wá fóònù ní wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ànábì sọ fún àyàn àmọ́ àsìkò hajj àní ìgbà sọ̀rọ̀ nípa hajj ni gbogbo nǹkan sálàjì máa ṣe ni ẹni tó ní nǹkan láwọn máa ṣe في توافع òun bí òun pé if alikul shay'in ila tawaf already musulmi ma pé irun kò sí fún ẹni ṣe nǹkan oṣù so if ali tàbí pé rẹ ọmọbìnrin sí gbogbo kúnlẹ̀ gbogbo ṣe nǹkan yóò ẹ̀yí jẹ́ fa'alu ọlọ ajẹ́ ṣẹ́rọ láti máa ṣe gbogbo ṣe hàn ẹwọ islam ọlọ́ọ̀bá subhanahu tí ìbá ti pọ́lọ̀ ní kéèyàn máa ti gbogbo bá ṣe ó fi ọ̀dọ̀ fáwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin rẹ̀ àmìsẹ̀ hajj sápé ká dólára fà lápẹ̀jú rẹ̀ kéèyàn máa fẹ́ẹ̀ dé dólára fà ọjọ́ kan náà pẹ̀lú dẹ̀ni àràfà yẹn wípé obìnrin bá lọ sí hajj máa ń ṣe àìdà lọ́wọ́ kò ní hajj nù àwọn ìwà ìpín tawaf ìsọ́mdé o lè ṣe before kẹtó lọ sárafa o lè ṣe after àràfà o lè ọmọ ìrànlọ́lẹ̀ kódà bàbá òfèmí rahimahullah òun tó bá dé ọlọ́gbọ́n àtàwọn afáyẹ̀ tí wọ́n mú nǹkan tí mú fún agbọ́ jù ó ní tágbé lápẹjú ìníṣẹ́ lọ sí àjíníṣì ìyàwó ẹ̀wà nù oyún ẹwà lọ sára fa ẹwà dé ìjẹ́gbẹ̀ ìjẹ́gbẹ̀ ìjẹ́gbẹ̀ ti tàwà àbúlányà alájà tó lóyún yìí kára kó sí mi bíjọ́ kẹta náà lẹ́gbẹ̀rẹ̀ kó ní mẹ́kà tẹ́mọ̀ bọ̀ wá sí nàìjíríà yàbí Indonesia tẹ́ ti wá ẹ wá ọba bíbá kò sí ṣe tàwáfù lè ìfádà tàwáfù ló jẹ́ òun ni tàwáfù ọ̀ràn yẹn áàdì gbọ́dọ̀ ẹ̀sìn tírénù yìí ayé ẹ̀kọ́ ni gbọ́dọ̀ ẹ̀bẹ̀ ṣe ọba ti ṣe tàwáfù lè ìfádà ẹni áàdì bàbá ní yóò kà fúra rẹ̀ nínú eh, rẹ̀ ó lè كني هجي عن شيخ أو سيمين كني أظن فاتقوا الله ما استطعت الله أكبر إسلام ياي موجو لذا شيخ إسماعيل إسلام بيتفر لجن إسلام ياي موجو أتقول الله وطول وطول ومسلم ibi safa alimaruwa ìyẹn lè ṣe pẹ̀lú nǹkan oṣù dáhùn máa ìrànlọ́wọ́ rẹ̀ ọwọ́ alájẹ alájẹ alájẹ àdòdè bó náà tàwáfù lóluwà tó tàwáfù pẹ̀lú òun bákan náà jẹ́ orí dífẹ̀ tó wà láàrin ìrún pẹ̀lú tàwáfù ni pé lórí ìrún olè báyà sọ̀rọ̀ àmọ́ tàwáfù olè báyà sọ̀rọ̀ àbúrò ah, náà jìmù dín ìnáyìn náà wà lọ́wọ́ àpọ̀rọ̀ lọ́pàá láti wá ẹsẹ̀ tàwáfù gbogbo náà sí ẹsìn bá tàwáfù yìí lọ náà ó di eyín wallahu ta'ala alam náà. bẹ́ẹ̀ni èyí lásìkò èyí lùmí lórí tàwáfù bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo báyìí èyí lè lórí tàwáfù ó di ìwà èyí mú mi wọ́n mọ̀ fún mi mú gan nígbà míì ọ̀nà ọ̀sà. bẹ́ẹ̀ni gbogbo èrò sí nǹkan pẹ̀lú èyí ló máa èyí ló dé bá ní nǹkan oṣù olùgbòlò kí ọ̀hún kẹ́lẹ́ pé èyí ló sí nǹkan oṣù máa fi kí ọ̀hún tí ìbá ti ṣe nǹkan oṣù kò gbọdọ̀ kí ọ̀hún kò gbà rẹ̀ kò sí tàwa ọ̀hún di bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ onígbogbo olówó máa ń mo sọ́rọ̀ ẹ̀kan lágbèjì èkó bèèrè máa kọ́ mọ́ bá a kírun àtúbà ni kọ́ ló fẹ́ gbọ́ tàbí wàá ní owó òjókòó kọ́nà kan bẹ̀rù ọlọ́jókòó fi ta máa ń rí ara ọ̀ ọ́ di eyín ọmọ bẹ bá dà kó bá dà lé jáde ta kọ́ wa ń ta ó di kí afa wà nù máa fi kó máa bá dà rẹ̀ láti ta mọ́ kó wá bá dà máa fi ara ó di nà wọ́n á lè kù sẹ́ ẹ̀ káká kíra mọ́nú òkú náà. Thank you lágùnmọ́ yá sí ìlú wọlé lágùnmọ́ pé òun ò lè wọlé ọ̀rọ̀ kiri gọ́wọ́ lómi ẹgbẹ́ àwọn ẹ̀nà kóbìnrin àwọn pè ẹgbẹ́ àwọn kẹjẹ́ sọ̀rọ̀ yẹn ni ó di kí sọ̀rọ̀ yẹn ọlọ́ọ̀bá ni tó àti gómìnà ẹgbẹ́ ti gómìnà pé gómìnà wa pé yìí pé Buhari Musa eléyìí mo láì gidi láyé inú wá àti ó ní ah ẹ mọ̀ rí wá fún yìí ẹ̀rọ gómìnà wa jẹ gómìnà ńlọrin ah ìlú wa fún wa ah, ó lọ́wọ́ àlàfin sí ìdájọ́ àlàfin á ah, kájú àwọn àgọ́lẹ̀.

wọ́n ní ẹ lù wúfìlì wọ́n ní gbogbo ní gbogbo àwọn afáàkà àwọn ìgbà tàkì àwọn ìgbà yìí tẹ́ ẹ bá rí méjì ìdìbò fún yín ó ti kọjá yìí ni wọ́n ní gbèsè kò tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ tó dìbò fún ó di tí o tí o fi òbá kò tẹ òbá tánì tẹ lọ́rùn àdìsá yẹn tẹ lọ́rùn àdìsá náà náà kọ́ bá yàrá gbogbo ẹgbẹ́ nígbà tí wọ́n á jẹ dúpítì gọ́ọ̀nà òbá tánì ó lò wọ́n jẹ ó wà ní máa lọ. ọpọlọ ń tó àwọn èèyàn oníkò wá jẹ alaikum sara àdìrà ọgbẹ́rẹ̀ ìsìlámà náà حكم دخول الحاج الحرم والصلاة فيه àbí kí ìdájọ́ obìnrin kọ́ haram yìí maka kọ́ náà ti haram àbí madina náà ti haram báyìí kí ìdájọ́ obìnrin tó sì ń حكم دخول عائد الحرم قول الصلاة وقد يكن النوي قل في 258 ما حكم ذهاب المرأة إلى حرم بالصلاة في أثناء عادتها المشاعرية وهي عالمة بذلك كن يدعو بيرين tọ́lọ sí ara mi maka láti lọ kẹrùn-ún bẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù الجواب ذهاب المرأة إلى الحرم الشريف والصلاة مع الناس قد نزلت فيها عادة شهرية فهي عيد وهي عالم بذلك منكر عظيم لوجهين كي لو سمعت أهرى في مكة مدينة يكون في المعرض الشريف أهرى مكة في مدينة ودي قوى لو كيفهم به ودي ما فيه ودي كوسين كوسلو وعلى الله به

àbúrútó tóbi ni sọ̀látù àbáàtìlá ìlú tó kú yẹn kò wúlò òfò ni al'amuru fẹ́ni ẹlẹ́kìdì annáwó lẹ́tàlá àjòlósùn fi mẹ́jì kò sàárà ọ̀tọ́ kóbìnrin tó wọ̀nyí a ìtóbi tó sì kẹsùn lọ́kú tó kò máa fi ara mi ó dẹ̀ ilẹ̀ anna àìdá wọ̀jọ́nà mamnu àní min jòlósùn fi mẹ́jì àti ẹbí ń sin kó sùn àtọ́bi tó ní jẹ́lẹ́bàlá àtọkùn tó ní jẹ́lẹ́bàlá akọ̀fọ́ láti wọn máa fi amal mọ̀rọ̀rọ̀

فرانسي كونسلو وهذا لا أن تذهب إلى المسجد قصب رجل ما هذه كذلك ما تأتي على من جماعة الجماعي حتى تنتهي من هذه العيدة شوف على العيدة هي فإذا تتحرى رأت تمام منها ذهبت أو يعلم ما أسيه إن شاء إذا شاء ما إخواتها إلى المسجد كلها وما يعلق نصمازين وأما أن تذهب وهي في حالة الحيضة للمشاركة في الصلاة أما قوات لي والله تدن تنكس لو قالوا قوم قوم تنكس لو هذه ما كذا بيروي أو جلوس في المسجد في مع النساء في المسجد أقول لك ولو بالما في فهذا كله منكر بقولي أبرقان ولا يجوز البصير والصلاة مع العيد أكيد كاكر بالعيد وما غير غيرها من العدد أبنى وانسكيني أكبر وأصغر باطل أبن لاني أبن كريني أبروباني كوكير بلوه فلا شك أن هذا العمل شنيع أبروباني وربروباني ومن أفدى لصاحبتي إلى الكفر قل لي أبات بيلو سني كفري قل نمكو سلاح قل ما قل ما قل لي قل لي سني بالكفري بالله كفر بالله لأنها مستضيعة تكون في أغلق شريني تصلي وهي بها عيب تدعني غسلا وهذا منكر فضلي اللي يبرجع دوني وإن كانت قصدها الاستهزاء ده قوة في هذه الاستهزاء بعتبك بالدين الله جل وعلا والاستهزاء به إذا سنلوبة تري وسخرية في سلسلة فيه والإنكار لدين الله أكبر قد تقول ربا وعدم مبالاة في دعمو فهذه ردة أثبت ردة أقول أبو إسلام عن الإسلام وإياذ بالله أنا أقول أبدا بقوة والله ولي التوفيق ولا نقول في واسكم قلالا نعم قالوا معي تو mo sọ fún yín pé ọ̀rọ̀ yín bí fútbọ́ọ̀lù àtọ́jẹ̀ wọnú fíòdì ọ̀rẹ́ yóò mọ̀ wà ọ́ta wà ní fútbọ̀ pé àmọ́ bọ́ọ̀lù gbá ní ẹ̀rọ wọ́n ní kápùkà láìkẹ́ sí ìyẹ́rẹ̀ pẹ́rẹ̀ tí a fà ìbí ilẹ̀ kan bẹ́ẹ̀ ó kún حضور ما عائد مسجد لسماع الدروس والمواعظ kí ó bèèrè wa ẹni tí ń sin kò sí lọ́kọ́ máa sí kọ́lọ̀ kò jókòó máa sí kọ́lọ̀ máa sí kọ́lọ̀ gbọ́ ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àbí kó lè gbọ́ wà ní wọ́n á ti wà sí kó náà wọ́n máa sí. al-aid yimkin an ta'duru fi al tọ́jú ọjọ́ fún obìnrin láti wọ́n máa sí láti ké láti máa ti júmọ̀ láti gbọ́ ẹ̀kọ́ láti قاعد والنفسان عند باب المسجد قلوا قلوا قلوا قلوا قلوا قلوا عندك ما في قلوا قلوا قلوا بيهم قلوا بيهم علي لسماع الدروس والمواعظ لكن لا يجوز الجلوس آثما ما قلت قلوا الماضي بقول النبي صلى الله عليه وسلم إني لا أحل المسجد لآهل ولا جنب أوديع والله تعالى أعلم أتمت هنا جميعا بي وصلى الله على النبي الكريم وعلى alábi sẹ́yìn tó alábi ní kọ̀tọ́ fún obìnrin. alábi sọ fún yí pé sheik alba ló ní abẹ́lẹ̀ àárín bí ẹ máa lọ àdìsí àmọ́ bá fámi ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbàgbé yẹn lọ lọ àdìsí ó dà dùn àyè. ẹ̀kọ́ la ọ̀ sáàtúmọ́ ní àdìsí wà dùn àyè ní tí ó yá àwọn èèyàn ni pé ẹlẹ́mọ̀ náwó ìdọ̀ àyè fún mo sì máa sàkójú èkó lọ́pọ̀lọpọ̀ wọ́n sábòye lọ́pọ̀lọpọ̀ pé ìwọ mẹ́nìkan nígbà tó wà lọ́mọ seventy years old àbí ọmọ sixty years old yóò wà sharp ó lè hàn kàṣọ dáadáa àwọn ìgbà tó ń wọ eighty four years old ní àbáyọ̀ tí mo tó tó mà ó ti weak ṣùgbọ́n tó tèmi tí mo bá pàtó ní sixty sixty five yẹn seventy yẹn ká mọ̀ tọ́pù àbí ìdí ẹ̀ sáàbì dìgbà yìí. àǹgbà tí àfa àtàdédé òfin máa ó tó yẹn ó fi wọ eighty five lọ sí ninety mi ò rántí tí ẹ̀ ń sọ ìfà ọ̀rọ̀ ti wà so àwọn àhàdíjẹ tó gbà tá a nígbà tó wà ní sixty kí ni sọ̀híhù ó ní àwọn àhàdíjẹ gbà so ọlọ́ọ̀gbọ́n ní ìdọ̀ ìfò gbogbo àwọn afẹ́mi irú sí abẹ́kẹ́kọ̀ọ́ mẹ́rin ní mọ̀wùlá ó fi yé wáyé pé àdìsí dọ̀ ìfò ó fẹ́yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pàtà wá afẹ́mi lọ tí sàbẹ́ bá gba àdìsí wájú abẹ́bá rí pé ọ̀dínàdì yẹ ó ti déédéé wọ́n kàn ní ẹ ń tọ́ oúnjẹ ti dàgbà ni àdìsí abẹ́kẹ́kọ̀ọ́ yẹn lè bá pé agbọ́gbọ́ ẹ̀dúkọ̀ mẹ́rin ó ní ara ọ̀ níjókòtà mẹ́rin sẹ́lẹ̀ ẹ̀wọ́ tí mo bá ráyè sọ fún yín ní kí ẹ gbà àmọ́ kí mẹ́kẹ́ máa bèèrè lọ́ọ̀ mi àgbà ti dé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí gbàgbé ó ti àgbà ti dé tí àwọn ọmọ yẹn tàbí dọ̀ yìí ó ní yá bàdà ní mùdín bó ti ẹbí nìyẹn àwọn àfáà máa ẹbí nǹkan ìgbé jẹba tẹ́bá káwọn ẹ̀kọ́ ẹ̀bí àpẹ́ àmọ́ gbàgbé ni tẹ́bá gbàgbé tíra kan àti sọ pé ìlà tíra kan múra sàwọ́dí àbáyé tíra kan báyìí wọ́n sọ̀rọ̀ àyíkọ́ àmọ́ màálì káwọn àmọ́ ìmùtú ọ̀sọ̀ pé àti ìtọ́jú àwọn bí ṣẹ́ ti tiwọn ó ní ṣé ọ̀rọ̀ àlùbánilá àti mímọ ọ̀rọ̀ màálì kéèfì àkà ọ̀rọ̀ ó ní àbá kàbí àbí àbá mọ̀sá sí ẹ̀bínú ó ní tó kò jọra kò jọra wọn àwọn lọ́pàá ní gúnmí máa fíṣọ àwọn ọ̀rọ̀ mi dáwọn ìmọ̀rùn kúmá gúnmí máa ó sàṣẹ́ jù ó ní máa ń rì kìtẹ̀rí ó tún wá gba jawaazu wa alayhi sallam annabi muhammad sallam pé ó ní ìmáàmù kan ó ti dé nílẹ̀ yìí ní madina yìí lágbàá islam àmì irú ìmáàmù gbogbo afálùgbà fi máa máa lè wọ́n láwọn yóò máa jàmá from all parts of the world láti kọ́ màlá lọ́wọ́ náà mọ̀ye ó di yéwà so ṣé àlùbáni rahim ọlọ́ bá ní hadith dọ̀yìf ni máàlìkì wá ní hadith yẹ lóò fi jẹ́ ṣe àlùbáni ọlọ́ ṣé àlùbáni pàápàá kì í máa tẹ́lọ́rọ̀ máàlìkì tèmi tẹ́lá ọ̀hún súnmọ́ bí a ṣe ara gómìnì ọlọ́mọlé àwọn anas àwọn ọmọ tó ń gbé mẹ́ríkà lè ní ìgbà ọ̀hún gbé mẹ́ríkà lè kẹ́nìkan wá ti kánù wá kọ́ wá mọ̀ kó fẹ́ mọ àwa mọ́kàlù sí owó mọ̀ ẹ lọ ó di oúnjẹ ilé àwọn fífò ilé eh, Dr. Hassan ilé alágbàbà ní máa sún ìbò bí ara Amẹ́ríkà ní yọ́ sẹ́lẹ̀ ń kálùkù òtí wọ́n mọ̀ wọ́n ju ẹni tó kọ́ láti kálù ẹni tó wá kálù sẹ máa bèèrè ní ó di eyín bó ṣe rí nìyẹn so ẹ mẹ́sì gbogbo àdínwá ń jọ yìí mẹ́sì dànù ó ṣe kàmírù ẹlẹ́mẹ́sì dànù mẹ́sì dànù àwọn tìrìbẹ́ dànù lọ́lẹ́gbọ́ táwọn afáàlá ńlá ti ṣe ọjà yìí ó di yẹyìn wallahu ta'ala alam lẹ́yìn náà Sheikh Albani gẹ fún ààrẹ yẹ́pà lórí ẹ̀ òun gẹ́gẹ́ àdísù tó lẹ̀ sí tẹ́ tí bá lè ka àkámùtẹ̀ náà yìí ó di yẹyìn àdísù kẹ́mẹ́ tó yà bàbá ti ṣe ọjà ní bíbí kan níwájú náà wọ́n three three ní three jẹba three three three náà. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Mm. Hmm. àsìkò tẹ́ bá ń kí mú bẹ̀ mùsọ́lá nù kìtì mẹ́tìlẹ̀ lè yìí fẹ́ ìkùtà burú bẹ̀ nígbàdé ẹ̀kọ́ máa ní ó dé wa. tó yìí ọ̀sán tó kò sí lẹ́lẹ̀. Hmm. ó rí gẹ́gẹ́ nípa ọ̀rọ̀ ìmọ̀ nípa ọ̀rọ̀ lẹ́sẹ̀lá nígbà tí àmẹ́bí tí wà yóò fún kalẹ̀ fánàbí tí àmẹ́bí ọ tó rán lọ fánàbí ọ lọ sórí òkè wípé kánàbí ó ní ọ̀rọ̀ yẹn ó ní báwo para ẹ̀ nítorí rẹ̀ ọ̀rọ̀ tí ìmọ̀ kò kọ́rí wà ní ọ̀rọ̀ ya ní. ó mistake ó mistake mistake west africa wọ́n á dà gbogbo north africa morocco tunisia wọ́n á dà ó lágbára ju torí tí wọ́n bèèrè wọn pé tíra àdìsí wọn kọ́kọ́ kó jọ láyé wọ́n á dà ní. imam maliki òun là fáà ṣáfìí ṣáfìí òun là fáà imam ahmadu nambali imam ahmadu nambali òun là fáà buhari àti muslim ọwọ́ bí ẹwọ gáàsì kẹwàá tí ọ̀rọ̀ rẹ̀ tó ti wọ́n tí ó jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ iṣẹ́ táwọn iṣẹ́ táwọn ṣe lórí tiwọn ọ̀yànjú ojú pé for example ní ẹ̀wọ̀n títẹ̀ ní bọ́lá ti tẹ̀lé náà sọ pé àwọn ọmọ ìbòtò tí wọ́n mọ̀ nípa tó à ń pa àṣẹ tó àwọn bíbí yìí ẹ̀yẹ tí wọ́n mọ̀ nípa àṣẹ ó lè bẹ́ẹ̀ ni tó pé àsìkò tiwọn analog àmọ́ àwọn ọmọ kékeré ní títà àsìkò tiwọn ó lè bó ti lọ nù bó ti lọ nìyẹn àwọn máàlìkì àwọn ni wọ́n rí àwọn tí wọ́n rí àwọn sàábẹ̀ ní sẹ́lẹ̀ àwọn máàlìkì àwọn kí lọ́dọ̀ àwọn ibn sirin àwọn ibn sirin àwọn kí lọ́dọ̀ àwọn sẹ́lẹ̀ abdullahi bin umar kí ni sẹ́lẹ̀ ni ogun rárá ọmọlé wọn wọn ó wọ́n gbóòrùn wọn wọ́n gbóòrùn wọn lára wọn àwọn tó wáá dé after one thousand years kébì ọ̀rọ̀ tí ẹ̀ nítọ́ka ní ọmọ sọ àyílẹ̀ ni ó lè rí bá dé Morocco àìjáde mọ́sọ́lá náà ń pa àwọn politicians yẹn yàtà Abdulrahman bẹ́ẹ̀ Abdulrahman kọ́má ó lẹ́nu míì professor ni àbí ó ní PhD kò kúrò láàrin ilé Ifẹ̀ Ìbàdàn lọ kò bẹ́ẹ̀ lọ láàrin ilé Ifẹ̀ Ìbàdàn láàrin okòólú ìwọ tó wá ní tí ò ní fi lọ tó ní mọ́tà lọ́wọ́ tó ọ tíráwù káàkiri ayé tó rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fì wọn ìwé àyè rárá o traveling gan ẹ̀kọ́ ni ó di traveling gan ẹ̀kọ́ ni tí bá wà Nàìjíríà tí ń jẹ búrẹ́dì tí ń jẹ yìí bàbá sàlẹ̀ àmì kìí kàtẹ́ ń jẹ káàkiri kò ní mà kó ọlá lọ́lọ́run sí fóun tó bá ní tókò mẹ́rin tó bá bẹ́jẹ̀ bẹ́ẹ̀ tọ́gbé bẹ́ẹ̀ rí bí pákó ní wọ́n gbé fún sọ pé àá àtàǹgbádùn ní nàìjíríà wọ́n ti fẹ́ ra ló bẹ́ẹ̀ tàwa ọ̀sẹ̀ tó kọ́ ọ̀sẹ̀ book for sugar bread ni ọ̀sẹ̀ book for sugar bread pé obìnrin yẹn òun ní máa wo àwọn ọmọ kéèké wọ́n ọlá pé òun ní kò àmọ́ wọ́n máa wo àwọn ọmọ kéèké yẹn fẹ́ pé tá máa ń tẹ̀lé òní lè gbé àti bá bá jẹ́ ní báyìí òbí lè tẹ̀lé ó báwọ̀ ni. yóò kọ́ máa yọjú náà ni ẹ ẹ ẹ ọ̀tọ̀ òun mọ̀ máa bí torí bá ń gbẹ́gbẹ́ tí ẹni kó gbé ọkọ̀ fẹ́ mú kọ́kọ́ máa jáde frequently àwọn ẹ̀ máa ní mímọ̀ lọ́mọ́ ẹ̀ ó di ìwà tó o ọ̀rọ̀ tó bá tọrọ bá ti ní kọjá tẹ́lẹ̀ bá ní kọjá kí yẹn tẹ́lẹ̀ láti avoid it mọ́tò pé pé dọ́gbọ́n ti gbé à mo ní à ah, mọ́tò pọ̀ sí. ó di é mo sọ pé ní ẹ̀ma ń ké lọ ní ẹ̀ma ń ké lọ pàápàá bí lọ ní ẹ̀ma ń ṣe olómù làbíf ìlú ìta ti lójó wọn ṣe ẹ̀ma ń bi advance bíi tí wọ́n débi àwọn òṣòlò làbíf ẹ̀ma gírẹ́fìtì àdìsí dọ̀ ó ti gbogbo ẹgbẹ́ eh, mẹ́jọ bí àti ìzọ ìfẹ́ mẹ́gbẹ́ bàrọ̀tá náà ni ó ti ilé ìdìbò àwọn dókítà máa lọ sí ọjọ́ ìyá ọ̀pọ̀lọpọ̀ pé ah, wọ́n rẹ̀ ń sọ̀rọ̀ ìtakọ̀ rẹ̀ ara àfẹ́ kó